ojú orí rẹ̀ kọ́lọ́wọ́ ọba kó wá lọ́wọ́ ní ládàá gbogbo àti sísọ kìtàbù lè kí a gbéyàwó òun náà ni kìtàbù ríndẹ́tìl afghan ti ṣe abdulwahi ti ṣe abdulgani ibn abdulwahi al-maqtisi al-jamma'i رحمه الله تعالى رحمة واسعة كتاب إليه يا وعد ọ̀nà ni kìtàbù nìká báàbù ẹ̀ṣùwọ́tì nìká báàbù ìlú fẹ́ ṣàlàyé fún wa ìbálò láàrin lọ́kọláyà kí ní àwọn ojúṣe tó ń bẹ lọ́rùn ọkọ tó yẹ kó pé fún ìyàwó rẹ̀ kí sì ní àwọn ojúṣe àwọn ẹ̀kọ́ eléyìí tí ó ní ṣe pẹ̀lú eléyìí àwọn afọ́ ní fíkíù gẹ́gẹ́ ṣe sọ ní ma tó lọ wọ́n a ní ìyẹn ni ẹ̀tọ́ ìjẹ́ lọ́kọláyà àbíkọ́ ní òkúkú zaujiyin ẹ̀tọ́ ìyàwó àti ọkọ hadith sheikh wáyé wọn lọ́wọ́ tààlá mú ní àkọ́kọ́ lábẹ́ báàbù yìí òun náà ni hadithu wá láti ọ̀dọ̀ anas mamalik radiyallahu anhu qal min as-sunnati idha tazawwaja al-bikru ala sayyid aqama 'indaha sab'an thumma qassam wa idha tazawwaja sayyid aqama 'indaha thalatha thumma qassam قال أبو كلابة ولو شئت لقلت إن أنسا رفعه إلى النبي صلى الله عليه وسلم أنس أما مالك تنشي قلشي ويسي عن النبي صلى الله عليه وسلم قصيكي من السنة قلن السنة لوا في صحابة صحابي كان تبا صيكي كني كان من السنة وتما سيكي حديث يه láwù hukumu rọ́fù ó ní ìdájọ́ pé anábì ló sọ sallallahu tí sọ̀hábà kan àbí sọ̀hábì kan tó bá sọ pé kíní kan nínú súnà ló wà ó túnmọ̀ sí pé kí ni ni ó ọ̀rọ̀ yẹn kí wá ní nǹkan tí ó pè nínú súnà òun náà ni pé àkọ́ọ̀mọ̀ ìndàhà sábà téèyàn bá fẹ́ ọlọ́mọgi lórí adélébọ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò dúó tí fòdíjọ ọjọ́ méjì tó mọ̀kọ̀tàm lẹ́yìn wá àgbà náà yóò ṣẹ̀ṣẹ̀ wá pín oòrùn láàrin àwọn méjèèjì wọ́n ìlà tàzọ́wọ́ àjàfẹ́ àkọ́ọ̀mù ìndàhà tàlátà tí èèyàn bá fẹ́ àbílékọ ìyẹn ni tí ó ti lọ́kọ rí yóò dúó sí odindi ọjọ́ mẹ́ta tó mọ̀ kọ́sàm lẹ́yìn wá gbà náà yóò ṣẹ̀ṣẹ̀ wá fún ohun láàrin ohun àti àwọn ìyàwó tó kù kọ́ọ̀lá abúkìlàbá abúkìlàbá sọ ipé

sheikh imam allahu ta'ala wọ́n gbé láti ìgbà tí ìyàwó bá ti wọlé wa ẹni tó bá fẹ́ ọlọ́mọge ìyẹn ni ẹni tí ò tí mọ ọkùnrin rí aṣàlàyé pé bíkú nígbà míì ó lè má túnmọ̀ sí ẹni tí nǹkan rẹ̀ tí ò tí já ṣùgbọ́n tààrífù tí àwọn àfáàfún náà ni pé malam yusuf ha rajulun òun náà lẹni tí ọkùnrin kan tí ìfọwọ́kàn tí ó tí súnmọ́ ìyẹn ni tààrífù eléyìí tí ó kárí ẹntà lè ní bíkù nítorí pé àwọn tí wọ́n ń ṣe wádìí wọ́n fi yé pé gbogbo obìnrin náà kan ni lèyàn máa súnmọ́ nígbà àkọ́kọ́ tí nǹkan ó jalila ẹ̀jẹ̀ ó jalila ara rẹ̀ látàrí pé nǹkan tí ó ń bẹ lábẹ́ rẹ̀ ti já ṣùgbọ́n ó ń bẹ nínú àwọn obìnrin míì tó ṣe pé àdámọ́ta àdámọ́ wọn gan ohun ti ẹ̀ nira ó ń bẹ́nu wọn tó yẹ pé wọ́n ní ṣùgbọ́n fẹ́lẹ́ débi pé lára tí wọ́n ṣe tàtàì àbí wọ́n ṣàwọn nǹkan ìníyàn yóò ti já àwọn oníṣẹ́ mẹ́fẹ́ pé títí wọ́n lè ní ó dìgbà tí wọ́n bá rí ọkọ wọn kò tó di pé ó já alìmòhìn nǹkan tá ma fi mọ́ lọ́mọge òun náà ni pé ẹni tí ọkùnrin kan ò tí ìsúnmá rí ìyẹn ni ọlọ́mọge òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní ẹni tí ó bá wá yóò wà pẹ̀lú rẹ̀ tí ó ma kíkù kọ́ńpínlẹ̀ yóò ma bá ṣeré yóò ma bá dáwẹ́kẹ́ yóò wà pẹ̀lú rẹ̀ fòdìdọ̀jọ́ méje tí kò ní fi ilẹ̀ eléyìn túnmọ̀ sí pé kò ń ṣe pé bóyá ẹn tó bá yẹ pé iṣẹ́ kan ló ń ṣe kò ní fi gbogbo ọjọ́ méjèèjì yẹn lọ síbi iṣẹ́ tó bá rọrùn fún bẹ́ẹ̀ bà láìsí ṣùgbọ́n tí ó bá rọrùn fún ó lè ṣe kí ni èyí tí ó ṣe pàtàkì òun ni kó jẹ́ pé alẹ́ méjèèjì yẹn ni ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ni ó ti lò alẹ́ méjèèjì ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ni yóò ti lò tún mọ̀kànsàm lẹ́yìn náà yóò ṣe ìwà pín ohun ìyẹn ni pé tó bá yẹ pé ẹni yìí ó ní ìyàwó ju ẹyọ kan lọ bóyá ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọlọ́mọge ni ó ti níyàwó kan lé tẹ́lẹ̀ àbí ó ti níyàwó méjì dédé ó sì dọwọ́ ẹni ẹ ó láti pín oorun láàrin àwọn ìyàwó rẹ̀ nítorí pé ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó pa ọkùnrin tí ó níyàwó ju ẹyọkan láṣẹ kó pín oorun láàrin àwọn ìyàwó rẹ̀ ṣùgbọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ṣé yóò wá sọ pé ìyàwó mẹ́ta mo ní màá sùn sọ́dọ̀ alákọ̀ọ́kọ́ lẹ́nu ọ̀dọ̀ ẹlẹ́kejì lọ́la ọ̀dọ̀ ẹlẹ́kẹta tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní ọjọ́ kẹta rárá o ṣùgbọ́n èyí tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ yẹn yóò kọ́kọ́ lo ọjọ́ méje pẹ̀lú rẹ̀ tó bá jẹ́ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹni tó wọn tí ìmọkùnrin rí lẹ́yìn wá àgbà náà tó bá ti lọ́jọ́ méje yẹn pé yóò ṣẹ̀ṣẹ̀ wá bẹ́ẹ̀ sí ń pín ohun yẹn bó ti ṣe ń pín tẹ́lẹ̀ tó bá yẹ pé ọjọ́ mẹ́ta ni ó lò lọ́dún ilé kó tó bọ́ sí ọjọ́ ẹni kejì tí ó tún lo ọjọ́ mẹ́ta tó bá jẹ́ pé ọjọ́ kan níbi ọjọ́ kan níbẹ̀rẹ̀ náà ni yóò ṣẹ̀ṣẹ̀ máa pín ohun ẹni tó bá ní òwà ní sọ pé àà ṣe bẹ́ sí ló ọjọ́ méje pẹ̀lú ìyàwó tuntun nítorí náà ẹ̀lá ti lọ́jọ́ méje pẹ̀lú rárá o yóò lọ́jọ́ méje pé pẹ̀lú ìyàwó tuntun lẹ́yìn wá àgbà náà yóò ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ọ̀dọ̀ ìyàwó tó ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ yóò lọ́jọ́ kan tó bá jẹ́ pé ọjọ́ kan kan ló fẹ́ máa lò yóò tún padà sí ọ̀dọ̀ ìyàwó tuntun yóò tún lọ lọ́jọ́ kan yóò máa pín bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ mẹ́ta mẹ́ta náà ló fẹ́ máa lò yóò lọ́jọ́ mẹ́ta lọ́dọ̀ ìyàwó alákọ̀ọ́kọ́ yóò tún padà sọ́dọ̀ ìyàwó tuntun yóò tún lọ lọ́jọ́ mẹ́ta yóò máa kú mẹ́ tó wá jẹ́ pé tó jẹ́ pé ọjọ́ méjì ni ó fẹ́ máa lò yóò máa lo ọjọ́ méjì ṣùgbọ́n tó wá jẹ́ pé ẹni tó fẹ́ abilékọ ni ìyẹn ni ẹni tí ó ti lọ́kọ rí irú ẹni bẹ́ẹ̀ ọjọ́ mẹ́ta péré ni yóò lò lọ́dọ̀ rẹ̀ nǹkan tá gbàlérò pẹ̀lú ọjọ́ mẹ́ta alimobit òun ni pé alẹ́ tí ó sùn sọ́dọ̀ rẹ̀ nítorí pé tá bá ń sọ nípa al'adlu bẹ́ẹ̀nà zaujaini àwòbáìnà àjúwà zaujaj nǹkan tí a ń sọ òun náà ni sísun alẹ́ wọn kì í pín ọ̀sán alẹ́ ni wọ́n máa ń pín nítorí pé ọ̀kan ní àsìkò yẹn ọkọ̀ yóò jáde láti lọ ṣiṣẹ́ ṣùgbọ́n alẹ́ ni wọ́n máa ń pín ohun rẹ̀ so alẹ́ yẹn ní tó bá yẹ pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ abilé kọ ni ọjọ́ mẹ́ta péré ni yóò lò lọ́dọ̀ rẹ̀ tí ó fi wá máa pín ohun láàrin àwọn ìyàwó rẹ̀ tó kù gẹ́gẹ́ bí anábìsọ̀lọ́lọ́ọ̀bọ̀ àyẹ̀yọ̀ sẹ́lẹ̀mù bó ṣe sọ ṣùgbọ́n gbólóhùn tí ànábì sallallahu alayhi wa sallam wípé idha tazawwaja al-bikru ala sayyib wọ́n ní ala sayyib yẹn la ma'na lahu pé kò nítumọ̀ ìyẹn ni pé kò nítumọ̀ pé bóyá tó bá yẹ pé ẹni tí ó fẹ́ sílé tẹ́lẹ̀ náà ọjọ́ méje láàlò láàfi sòkí tó bá ti jẹ́ pé adélébọ̀ láfẹ́ ọjọ́ mẹ́ta òun láàlò láàfi sòkí kí ló ṣẹlẹ̀ ìkanú àwọn ìyàwó ànábi sallallahu alayhi tí ànábi fẹ́ ànábi lọ kìíní lọ́dọ̀ rẹ̀ ọjọ́ ànábì wá fẹ́ máa lọ omi wọ́n fa ànábì lájọ pé à ìrà ànábì ó ti ń lọ ni ànábì wá sọ fún pé tó bá ti jẹ́ pọ́ ọlọ́mọge lábẹ́ la máa ń lọ́jọ́ méje ṣùgbọ́n tó bá jẹ́ pé abilékọ ni a máa lo ọjọ́ mẹ́ta tí n bá fẹ́ máa sọ pé anas sọ pé ànábi sallallahu alaihi wasallam ló sọ ẹgbà wá sì ń bẹ lóòótọ́ pé ànábi sọ bẹ́ẹ̀ fún ìkan nínú àwọn ìyàwó rẹ̀ nígbà tí ó lo ọjọ́ mẹ́ta pẹ̀lú rẹ̀ tó pé ìyàwó yìí àbílẹ̀kọ ni nínú nǹkan inú hadith yìí ni pé wujubu kisma wujubu kisma bayna zawjat dandan kí ẹni tí ó jẹ́ ọkọ kó pín oorun pẹ̀lú ìyàwó rẹ̀ nítorí náà gbogbo ẹni tó bá ní ìyàwó ju ẹyọ kan lọ ó gbọ́dọ̀ rẹ̀ kí nínú ojúṣe òun òun kó ń ṣe dédé láàrin àwọn ìyàwó rẹ̀ agaga níbi ìsòtì eléyìí yóò máa wà ní ìbámu pẹ̀lú bí ọlọ́run bá ṣe ní kí wọ́n jíjọ pé láàrin ara wọn tó bá yẹ pé ọjọ́ kan níbi ọjọ́ kan lọ́run ló fẹ́ máa ṣe bà láìsí òdà bẹ́ẹ̀ tó bá jẹ pé ọjọ́ méjì níbi ọjọ́ méjì lọ́run náà ló fẹ́ máa ṣe bà láìsí náà nígbà míì ní ó lè wá máa ṣẹlẹ̀ pé ẹni yìí ibi tó ti ń ṣiṣẹ́ ó yàtọ̀ sí ibi tí ìkan nínú àwọn ìyàwó yẹn gbé lápójúwe ìyàwó kan bẹ ní Kwara ìyàwó kan bẹ ní Èkó bí ṣùgbọ́n ọkùnrin yìí Èkó ló ti ń ṣiṣẹ́ iṣẹ́ rẹ̀ èkó ní ṣùgbọ́n tó bá ti di ọjọ́ júmà ní ó ṣẹ̀ṣẹ̀ lọ sí Kwara ṣe àkọ́ pé irú ẹni bẹ́ẹ̀ dandan ni kó máa fi èkó lẹ̀ kó máa lọ pín ohun pẹ̀lú ìyàwó tí ó ń bẹ ní Kwara rárá tó bá yẹ pé kọndíṣọ́n iṣẹ́ rẹ̀ ó gbà kókó máa lo ọjọ́ márùn-ún níbi ìní ọjọ́ márùn-ún tó bá wà níbi yẹn yóò máa fi sùn tìyàwó tó ń bẹ pẹ̀lú rẹ̀ tó bá jẹ́ pé ọjọ́ méjì náà ni ó máa lò nílùú Kwara ọjọ́ méjì náà ni àbí kò tiẹ̀ jìnà jù bẹ́ẹ̀ lọ so nígbà míì wọ́n lè máa jìnà jù tó bẹ́ẹ̀ so ṣùgbọ́n kọndíṣọ́n yàn ó lè máa gbáyàn kí ó pín oorun yẹn déédé so ìyàwó kejì ó gbọ́dọ̀ ní understanding pé kò lè rọrùn fún ọkọ òun nígbà míì ni ẹlòmíì gan yóò máa ṣiṣẹ́ country kan yóò níyàwó mẹ́ yóò tún níyàwó ní ìlú rẹ̀ gangan tó jẹ́ country míì tó yẹ pé kò ní ráyè dé ọ̀dọ̀ ìyàwó kejì àyàfi nígbà olùdé tí wọ́n bá lọ́dé ń bíṣẹ́ àbí tí wọ́n bá nílé irú ìyàwó bẹ́ẹ̀ ní àsìkò tí ó bá lọ́dún bí yẹn náà ni ó ma wà pẹ̀lú rẹ̀ kò ní ṣe kí ni kò ní fi kò ní sọ pé à nígbàtí mo ti lo oṣù mẹ́ta níbi tí mo ti ń ṣẹ́ ní kọ́ntù tí mo ti ń ṣẹ́ mo ti wá wà lẹ́sì mo láti ṣe déédé níbẹ̀ níbẹ̀ ni déédé tààdà ilé jẹ́ ìkan nínú àwọn àgbọ́yí ilé tí a gbọ́yí náà alìmọ̀bí ìtùlásọ kì ń ṣe alìwátà nígbàmí ní èèyàn lè sùn tìyàwó ẹni kí nǹkan kan má ṣẹlẹ̀ ìyẹn kì ń ṣe dandan fún ọkọ nítorí pé ń gbà ìfẹ́ a máa jura wọn lọ èèyàn lè nífẹ̀ẹ́ ìyàwó kan ju ìyàwó kan lọ pé a ń torí ẹwà rẹ̀ àbí ń torí ẹ̀sìn rẹ̀ àbí ń torí ìwà rẹ̀ àti nǹkan míì tí a máa fi nífẹ̀ẹ́ obìnrin jura wọn lọ eléyìí ní ó lè fa kíyàn máa súnmọ́ kan jù kan lọ ìyẹn ní kìí ṣe nǹkan tó jẹ́ dandan léyàn lórí kíyàn ṣe dọ́gbadọ́gba pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n káàsùn tí wọ́n ní níbi tó bá ti jẹ́ pé ó rọrùn kí a máa sùn tí lè ní àsìkò tí a fi ń sùn ti ìkejì dandan ní ká máa sùn tí wọ́n ṣùgbọ́n sísúnmọ́ wọn ní ìyẹn ó ń bẹ lórí bó bá ṣe wọn ọkọ sí ẹgbó bá ṣe nífẹ̀ẹ́ wọn sí ṣùgbọ́n kò gbọ́dọ̀ tún jẹ́ pé yóò máa máa yóò pa ìtàn tì láti lè fi ní lára ṣùgbọ́n tó bá rí pé ìkejì ò ní bùkátà sí gbẹ́ alátàrí tí ó ti dàgbà àbóǹgbọ́n ó ń ṣe àárẹ̀ kan àbóòrùn náà rí pé ohun òtí ní bùkátà sí pàláìsí ṣùgbọ́n nǹkan tí a máa ń pín òun náà ni alimobitu ṣùgbọ́n ó bù ní ìfẹ́ nìí ẹ̀dá kan ò lè pín kò ṣe pín nítorí ẹ̀lọ́bí ní àlọ́bí sallallahu alaihi wasallam a ma sọ pé hada kìsmi fi ma amlik wọ́n ni àlọ́bí sallallahu alaihi wasallam ma sọ pé eléyìí ni ìpín mi o níbi àkísmati fi amlik níbi nǹkan tí mo ní kapa àti ṣe wala tu'akhidni tí ma la amlik ìrẹ́ ọlọ́run ọba o gbọdọ̀ gbá mi mú níbi nǹkan tí mi ò ní kàpá rẹ̀ nítorí náà a kan ni tí ó gbọ́dọ̀ tó yí àwa tí àjẹ́ lọ́pọ̀ láyà tí àgbọ́yé dáadáa eléyìí tá bá gbọ́yé yóò rọ̀ wá lọ́wọ́ kò ní jẹ́ wàhálà kò máa bẹ bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin kan wọ́n bẹ tó ṣe pé àwọn ní wọn kì í ṣe dédé láàrin àwọn ìyàwó wọn níbi ìsòtì wọn kì ṣe pé kò rọrùn fún wọn látàrí jíjìnà sí ọ̀nà jìn ṣùgbọ́n wọ́n ń ṣe nítorí ìbẹ̀rù ẹnìkan nínú àwọn ìyàwó méjèèjì ẹlòmíì ìyàwó àkọ́kọ́ yóò sọ wípé ìyàwó tó fẹ́ ní mo ń ti tẹ́ ìfún ẹ ọjọ́ báyìí kò máa fi lọ sọ́dọ̀ ẹ̀ subhanallah irú ọkùnrin tó bá ń ṣe bẹ́ẹ̀ ní tí ó bá wá níjọ́ gbíndà kìámà yóò wà síwájú ọlọ́run ìyàwó kan yálà èyí tá a ni àwẹ́lẹ̀ yìí tí ó ń bẹ nínú ilé tẹ́lẹ̀ kò lẹ́tọ́ àti dìtẹ́tì fún ọkọ pé ọjọ́ báyìí ló gbọ́dọ̀ máa fi sùn ti ẹni kejì ní ó gbọ́dọ̀ pè déédé ni kí ọlọ́rọ̀ wa ta'ala kò ràn kó wa lọ́wọ́ nínú àwọn ẹ̀kọ́ tí lọ́pọ̀lá gbọ́dọ̀ ní tó sì ṣe pàtàkì حديث الكجي بروفيسور عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فإنه إن يقدر بينهما ولد في ذلك لم يدوره الشيطان أبدا ẹ̀kọ́ yìí gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ mọ̀ àgàgà ẹni tó ti níyàwó lé àbẹ́ tí òun náà ti ń súnmọ́ pé ó fẹ́ níyàwó lé ta bá mọ́ ní ta ti ń lò ájìnà aburú fún àwọn ọmọ tábìí tí a bá sì dènà aburú fún àwọn ọmọ tábí ní adènà aburú fúnra wa náà ni nítorí pé ọmọ gidi ni a máa tolé ni ṣùgbọ́n ọmọ ọbú a máa jẹ́ ni jọmọ́ bákanáà a tún dènà aburú fún àwùjọ ilé ìtí àwà ó ní arábì sallallahu alaihi wasallam tó fi kọ́ gbogbo ó gbọ́dọ̀ máa wí ọ̀rọ̀ yìí pé aláhùnmá ìrọlọ́wọ́ ọba ò jẹ́nìbìnì ṣeìtọ́ọ̀nì gbé mi jìnà sí àṣeìtọ́ọ̀nì wà jẹ́nìbù ṣeìtọ́ọ̀nà mọ́rọ̀ zaftana nǹkan tó tún pèsè fún wa nínú ọmọ bí àṣeìtọ́ọ̀nì jìnà sí fún wa ànábì ní tí ọlọ́run ọba bá kádàrá pé kí ọmọ ohun wọ́nyẹ kí ó di ọmọ ó ní àṣẹ ìtọ́ọ̀lì kò ní pa á lára kò ní fi ìnira kan mélòó mélòó àwọn èèyàn ló wá ń ilé ìjọmọ́ lásìkò wà yìí ló jẹ́ pé àwọn ọmọ tí ò lójútì àwọn ọmọ ọgbú àwọn ọmọ tí òbí orí tí ó banújẹ́ òun ló pọ̀ jù nínú àwọn ọmọ tí àwọn èèyàn bí kódà lọ́dọ̀ àwọn mùsùlùmí gan pàápàá nítorí pé ìlànà ànábì sallallahu alayhi wa sallam àti gbèjù sílẹ̀ nítorí náà nínú ẹ̀tọ́ tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ wa tó jẹ́ ẹ̀tọ́ ìyàwó wa ta gbọ́dọ̀ máa ṣe fún ni pé ta bá a kì ń súnmọ́ wọn ní súnmọ́ pé ẹran rí ẹran ó fẹ́ súnmọ́ ajá rí ajá ó fẹ́ súnmọ́ ṣùgbọ́n a súnmọ́ wọn ní súnmọ́ ti àkọlé pẹ̀lú pé wọ̀kọ́ dìmù lè àǹfúsìkùn ọlọ́run ní ní sá ogun haùsùlákùn fàtú haùsákùn anna ṣíktù ọlọ́run ní àwọn ìyàwó yí oko ni wọ́n jẹ́ fún yí o nítorí náà ẹwọ inú oko yín anà ṣìtùn àìké fàṣìtùn bẹ̀rẹ̀ bá ṣe fẹ́ ṣùgbọ́n ọlọ́wà ní wà kọ́dìmù ilẹ̀ àǹfóṣìkùn ẹ ṣe ìtìsíwájú fún ara yín ìtìsíwájú yẹn òun náà ni kí ẹ̀bára yín ṣeré kó má kàn jẹ́ pé ẹran rí ẹran ajá rí ajá eléyìí nínú àwọn adábú alìmùdáàbà àwòjìjìmá òní ilé ẹ̀kọ́ iná gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ máa láti gbọ́dọ̀ máa gbìyànjú láti lò nǹkan tí ó ń ṣe wá kò gbọ́dọ̀ mú wá fi àwọn nǹkan wọ̀nyí lẹ̀ nítorí náà nínú nǹkan tá máa ṣe tá rántí òun náà ni àdúrà yìí اللهم جنبني الشيطان وجنب الشيطان ما رزقتنا إليه ó di ọwọ́ ẹni kọ̀ọ̀kan wá nítorí náà kí a máa lò kí lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣe rọ̀ òkú wa bó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àwọn ìdí ló máa ń fà kí ọmọ kó fi ya ń fáàlì ńgbà míì ṣùgbọ́n ilé iná ó lè jẹ́ ìkan nínú àwọn tábàbí táà lè fi dìna aburú fún àwọn ọmọ wa àwọn àṣìbáàbù yẹn pọ̀ táà máa ṣe fún àwọn ọmọ wa láti lè ṣọ́ wọn kú lọ́wọ́ àṣẹ̀fọ́ọ̀dù wọ́n mú ọ̀rọ̀ láti ṣàlàyé ẹ̀ka kan nínú àwọn àdábù ìjìmá àwọn ẹ̀kọ́ ìsúnmọ́yàwó ẹni ìyẹn ni wọ́n pè ní aláàzù kí náà ń pè ní aláàzù ìjọmá òun ni kéèyàn súnmọ́yàwó ẹni pẹ̀lú pé nígbàtí nǹkan ó jáde èèyàn dá síta kò dá síbi tí ó yẹ kó wọ̀ eléyìí ní arínú àwọn àfáà tí wọ́n gbá tọ́ ní kò lẹ́tọ̀ ṣùgbọ́n èyí tí ó lékè tó jẹ́ ọ̀rọ̀ àwọn jùmùhùn nínú àwọn àfáà ní pé kò sí nǹkan tó gbogbo mẹ́ pẹ̀lú májẹ̀mú pé ìyàwó wa náà ṣe yàn ìdákúwa nítorí pé min òkúkìl mọ́ká aljìmá nínú ẹ̀tọ́ ọkọ láyà kìtẹ́ ń ṣe ti yàwó nìkan ẹ̀tọ́ ọkọ òun ni kíyàwó rẹ̀ jura rẹ̀ lẹ̀ fún ọkọ rẹ̀ ẹ̀tọ́ ìyàwó òun náà ni kí a òǹgbà tóhun náà bá ní bùkátà sí ọkọ rẹ̀ kọ́kọ rẹ̀ ṣe ẹ̀tọ́ lé lórí nítorí pé ìsopọ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ní kí àwọn méjèèjì kí wọ́n wà pọ̀ lára àwọn nǹkan tí ó ma ṣe lẹ́tọ̀ òun náà ni alìsìmta bẹ́rìnà zaujain kí lọ́pọ̀láyà kí wọ́n gbádùn ara wọn bó ṣe máa ń ṣe ọkùnrin náà ni ó máa ń ṣe obìnrin náà nítorí náà nígbà míì ọkọ ó lè pe ìyàwó rẹ̀ ìyàwó láti jẹ́ pé rẹ̀ kódà ànábì sallallahu alaihi wasallam ó sọ pé obìnrin tí ó bá jẹ́ pé ọkọ rẹ̀ lásìkò yẹn ní àwọn màláíkà wọn ma ṣépè fún hátà tusbih títí tí ó fi jí gẹ́gẹ́ náà ni obìnrin náà lẹ́tọ̀ọ́ kó pe ọkọ rẹ̀ náà nítorí pé ẹ̀tọ́ àwọn méjèèjì ni wọ́n gbọ́dọ̀ fi dúnra wọn ẹ wá ní nígbà míì ó lè wù ọkọ kọkọ máa fẹ́ jẹ́ kí ìyàwó rẹ̀ tí lóyún kó wá wé pé nǹkan tó wọ́n ma ṣe ní pé omi ohun ni ìta lòun sí irú bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣe ó ń láti gbàyọ̀ǹda lọ́wọ́ ẹni tí ó jẹ́ ìyàwó rẹ̀ pé kì ní ìtàlà dáadí tí àwọn bá lóhùn gba ẹ̀tọ́ rẹ̀ ní ó ń láti fún nítorí pé ẹ̀tọ́ rẹ̀ kò gbọ́dọ̀ fi dùn náà ilé nínú àwọn ẹ̀kọ́ àti ẹ̀tọ́ tí a gbọ́dọ̀ fúnra wa nìyẹn ìyẹn láàrin lọ́kọ̀ láyà bákanáà nínú àwọn nǹkan eléyìí tí ìyàwó tún gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí àǹfààní tí a tún lè fi sábẹ́ àdéèsì yìí nítorí pé nǹkan tí a ń ṣe àlàyé rẹ̀ òun náà ní ẹ̀tọ́ tó ń bẹ lọ́rùn lọ́kọláyà òun náà ni pé tí obìnrin tó bá ti bọ́ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ kó mọ̀ pé àṣẹ ẹni tó lágbára jù lẹ́yìn ọlọ́run ọba eléyìí tí tòjíṣẹ́ ọlọ́run bá bẹ lábẹ́rẹ̀ àṣẹ ẹni tó túkàn òun náà lè tọ́kọ òun àṣẹ ọkọ rẹ̀ ní ó lágbára ju àṣẹ bàbá rẹ̀ lọ àṣẹ ọkọ rẹ̀ ní ó lágbára ju àṣẹ ìyá rẹ̀ lọ àṣẹ ọkọ rẹ̀ ní ó lágbára ju àṣẹ ẹnikẹ́ni lọ kàmáì tí wà sọ obìnrin tí ń ṣiṣẹ́ tó a ní ọ̀gá òun ó ní kó wọ́n bí iṣẹ́ òun àwọn òfẹ́ lọ dákọ́ sọ́mà kan lóhùn ọkọ rẹ̀ wá ní kó má lọ ó wá ní dandan òun ó lọ àwọn òfẹ́ lọ kí èèyàn kan nínú ọ̀rẹ́ òun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ọkọ rẹ̀ pàṣẹ wípé ó gbọ́dọ̀ ṣe ó wá lọ irú obìnrin bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ ni obìnrin gbọ́dọ̀ mọ̀ pé àṣẹ ọkọ òun ni ó lágbára ju àṣẹ bàbá òun kan lọ bó jẹ́ pé àṣẹ òbí sí ọmọ àṣẹ tó lágbára ni ṣùgbọ́n nígbàtí èèyàn bá ti di ẹni tó lọ́kọ ní kó mọ̀ ìgbé àṣẹ ọkọ lórí òun ó ju ti bàbá òun lọ kódà bóun bá fẹ́ lọ sọ́dọ̀ bàbá òun gan ó ń láti gbàyànda lọ lọ́dọ̀ ọkọ rẹ̀ kì wá sí bàbá rẹ̀ nìkan gbogbo ibi tó bá ti fẹ́ jáde lọ ó ń láti gbàyànda lọ́dẹ̀ tí ó jẹ́ bàbá fún eléyìí ìyẹn náà jẹ́ ẹ̀kọ́ kan nínú àwọn ẹ̀kọ́ eléyìí tí àgbọ́dọ̀ gbọ́yé náà bábọ̀lẹ̀ òun náà ni báàbù tí ṣe pé àkọlé rẹ̀ ní báàbù nahyi anil khalwati bil ajnabiyya síwájú ká tó sọ ìyẹn a ríṣwọ́tulẹ̀ eh, nìsá ẹ̀kọ́ pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n ṣe àmú àwọn kan ẹwà nítorí àwọn ìyẹn ló ṣe pàtàkì jù gbogbo àwọn ẹ̀kọ́ yòókù wọ́n bẹ ní abẹ́ rẹ̀ ni ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tó bá tún débi àwọn àtírà tó tún tóbi jù báyìí lọ àbínú àwọn àtírà fíkíù ní àtùmáfẹ́ lójú jù báyìí lọ ẹni tí ó bá jẹ́ àjòjì sí wa tí ó a kò gbọdọ̀ ní kálúwà pẹ̀lú rẹ̀ man huwa ajnabi ta ni ajnabiyya sí wa ìyẹn ta ni àjòjì sí lóbìnrin tí a ò gbàgbé minan àwọn tí ó jẹ́ wọ̀ fún wa ká fẹ́ nínú àwọn obìnrin àwọn ìyẹn ní àwọn ilé ìwọ̀ wa ni wọ́n àwọn ìyẹn a lè ní kálúwà pẹ̀lú wọn nítorí pé èèwọ̀ ní ká fẹ́ wọn ìmọ̀ kí wọ́n jẹ́ ìyá wa ní àbí kí wọ́n jẹ́ ọmọ ìyá wa àbí kí wọ́n jẹ́ ọmọ wa àbí kọ́ jẹ́ ìyá àyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèwọ̀ ní tààfẹ́ wọn nítorí náà a níbi kan tẹ́lùmí ò ti ní ríwa pẹ̀lú ìkan nínú àwọn ilé ìwọ̀ wa kí wá ní àwọn pèlè khalwa khalwa ní òun náà ní kíyàn wà níbi kan tó pamọ́ tó ṣe pé yóò rọrùn fún yàn láti lè ṣe ìwà àbàjẹ́ kéèyàn wà níbi kan tẹ́nìkan ò sí pẹ̀lú yàn tó sì jẹ́ pé yóò rọrùn fún yàn láti lè ṣe wà bàjẹ́ nítorí náà kì í ṣe inú ilé nìkan nítorí pé ẹlòmí ìtàbá sọ nípa kálùwà ní yóò rí pé inú ilé inú yàrá tí a tilẹ̀kùn mọ́ra wa nìkan lélẹ́yìí kálùwà ní tó sì burú jáì tó jẹ́wọ̀ fún àwọn tí wọ́n jẹ́ àjìnà bí síra wọn kí wọ́n wà papọ̀ nínú yàrá kan náà ṣùgbọ́n kálúà ó lè jẹ nínú òkùnkùn gbà mí ó lè má jẹ nínú yàrá ṣùgbọ́n nínú òkùnkùn láàyè kan tẹ́nìkùn ti ní ríwa jẹ́ pé àwọn ọmọ tí wọ́n lójútì táwọn náà kọ́ra wọn nínú ọkùnrin àti ní obìnrin ní inú òkùnkùn jọmọ́ ẹ ma rí wọn tí wọ́n ma ṣe wà bàjẹ́ tẹ́lú tó bá kàn ṣe dé kan ṣepo tó bá kàn ṣe ṣìgbàbí tí wọ́n wà nígbà míì sì ní náà ó lè jẹ́ nínú mọ́tò nígbà tó bá jẹ́ pé inú mọ́tò yìí kìí ṣe níbì kan tí wọ́n ti ń rìn tó yẹ pé àwọn èèyàn ma rí wọn bọ́ ṣe lọ bọ́ ṣe ń bọ̀ wọ́n wà níbì kan tó dá irú eléyìí náà yóò ma jẹ́ kálúà ṣùgbọ́n bá yẹ pé èyí tí wọ́n lọ ní táwọn èèyàn ma rí wọn lọ́tún lósì ìyẹn ò ní jẹ́ kálúà ló jẹ́ pé láwọn oníbàjẹ́ ní náà àwọn onímọ́tò wọ́n ti páàkì síbì kan ibẹ̀ náà ni wọ́n ti máa bá obìnrin ṣe dìná so kálúwà náà nìyẹn nítorí náà obìnrin mùsùlùmí ọkùnrin mùsùlùmí ó gbọ́dọ̀ tapu kálúwà kò gbọ́dọ̀ máa wà pẹ̀lú obìnrin tí kì í ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà òun náà gbọ́dọ̀ máa wà pẹ̀lú ọkùnrin tí kìí ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ òsáàdì mi ni ó ń kọ́ mi kí ó ní àwádáwà nínú yàrá tí ó ń ṣe pé ibi tó ókùn táwọn èèyàn lọ tọ́ ń bọ̀ tí wọ́n fún láti wọlé tí wọ́n fún láti jáde àtìlẹ̀kùn mọ́rí aláǹkọ́wà ní kéúkọ́ àǹkọ́wà fìtínà ṣètọ́nì òun là ń bá ṣe rí àbáwọn ìlúmí náà ti ń kọ́wé náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ òun ni ó ti gbóyún látàrí pé afẹ́kọ́wé afẹ́kọ́wé mo fẹ́ lọ sọ́dọ̀ gbọ̀dá alágbájá kan mo fẹ́ lọ mathematics mo fẹ́ lọ english mo fẹ́ lọ ni ó ti yóò kàn sílẹ̀kùn ní oríṣìíṣẹ́ agbúrú ti ṣẹlẹ̀ tíṣà mi ní skúù kìní kan mi ní subhanallah nítorí náà musulmi ní gbogbo àwọn nǹkan tí ó kó wa sínú zina agbọ́dọ̀ jìnà sí nítorí náà Ànábì sallallahu alaihi wa sallam ẹgbàwá yìí ó wá láti ọ̀dọ̀ Uqba ibn Amir قل أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والدخول على النساء قل يا شراني pẹ̀lú wíwọlétọ àwọn obìnrin ìyàwó oníyàwó ọkọ rẹ̀ ò sí nlé àlejò ọkùnrin wá dé wádá ẹwọlé àbí kó náà wá máa bí wípé ìta ló ní gbó síta kò tẹ̀ ní wọlé ṣé èmi ajájòjì ni ṣé kò mọ̀ mí ni ìta náà ni ó ti máa dẹ́ lóhùn pé ọkọ mi ò sí lé o ẹ má bínú èmi nìkan mo wà nílé lókùn ìgbà tó bá ti jẹ́ pé òun nìkan ló wà nílé kò sí àwọn ẹlòmíì pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tí wọ́n bá ti pé méjì pé mẹ́ta ní kálúwà ìyẹn ò ṣẹlẹ̀ mẹ́ẹ̀ mọ́ nítorí náà ẹni tó bá pẹ́rẹ ní mùsùlùmí ó gbọ́dọ̀ gbọ́ àgbọ́yé pé tí òun bá wáyà òun bá wá ẹnìkan lásílé tóun báyàwó rẹ̀ tọ́pẹ̀ òsínlé ó gbọ́dọ̀ mọ̀ pé ìta lòun ó dúró sí òun ò dúró sí kíni òun ò wọlé nígbàtí ọkọ obìnrin ò bá sínlé àgàgà tó bá jẹ́ pé òun nìkan ló wà nílé ìwọ náà wo báwo ni ẹ̀mí ọkọ rẹ̀ yóò ṣe rí nígbàtí ó jáde lọ tó fi ìyàwó rẹ̀ nìkan lẹ́lé nígbàtí ó ma fi dé ní ó bá ẹ nínú ilé bóyá ìyàwó nígbà ẹni ó ṣe déédé ìgbà tó fẹ́ lọ́wẹ̀ irú èròǹgbà wọn ni o fẹ́ kí ọkọ yìí ní sí ẹ àyókè ẹ̀bẹ́nu lé gbogbo ọkùnrin tí ó bá ní gírọ̀ lára ní tó sì ní ìtìjú inú òní dùn kó bá òun kó bá ọkùnrin kan tó jẹ́ àjìnàbí síyàwó rẹ̀ nínú ilé pẹ̀lú ìyàwó rẹ̀ wọn bá tiẹ̀ má jókòó pọ̀ ṣùgbọ́n ayédáyé alákọ̀wé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ká nǹkan yẹn kú débi pé àwọn àfáà tán sọ pé hátà inda tabib lọ́dọ̀ dókítọ̀ gan ìyàwó ẹ nǹkan kan ṣe ó fẹ́ lọ kọ̀mplín lọ́dọ̀ dókítọ̀ ọwọ́ ni à ṣèbí ìyàwó ẹ ló ń ṣàrẹ̀ ìwọ́ lọ dúótà jẹ́kọ́kọ́ gbogbo complain tó bá ní ní ó máa sọ ń ṣojú ni kí wọ́n náà ti máa fi ti ààrẹ kó máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ aburú náà ló ti ṣẹlẹ̀ látàrí ilé àwọn dókítà oníwà bàjẹ́ tó pé wọ́n pè mí láyẹ̀ àṣírà ibi tí nǹkan ò ṣe ó sì ní kó ṣe tómi náà tí ẹ̀rọ bá gbọ́ ní àgbà àwọn ọmọ tí wọ́n gbàgbọ́ yẹ̀ sí tẹ́sí òtẹ̀ yìí àwọn ike sí slopin tó ṣe pé nǹkan tó fa halwa ní jọmọ́ láwọn ọgbà kan mọ̀kàkéṣì rapin kan pé dókítà yẹn ni ó mú obìnrin ọmọ ẹwà ó lọ kọ̀pléènì pé kankan ń ṣe òun bóyá nǹkan tó ń ṣe nígbé ó ní ṣe tó túnmọ́ ojú ara àbí kankan àkókò má jẹ́ bẹ́ẹ̀ dókítà bá ó padà bá obìnrin yẹn ṣe dìná ó padà rí ìpò ẹ̀ wọ́n ní kùsẹ̀ ìmá ṣígbé máa ń ṣe nìyẹn àti àtúọ̀sí àti àtúọ̀sí ẹ̀ a kò gbọ́nà jẹ́ kí kálúwà ṣẹlẹ̀ nítorí náà Ànábì yẹ́ ọkùnrin pẹ̀lú pé ẹfẹ́ ma wọlé tó àwọn obìnrin náà kọ́nà rajulun minal ansar ya rasulallah afara aital am kọ́nà alham almort ọkùnkọ bá sọ pé à ó dá ẹni tó jẹ́ mọ̀lẹ́bí ọkọ ńkọ́ àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ à fámílì ọkọ ni ṣé òun náà kó náà máa wọlé tọ ìyàwó bọ̀dá rẹ̀ àbí ìyàwó àbúrò rẹ̀ ànábì ní ìyẹn gangan ní kú nítorí pé tí àwọn èèyàn tó bá gbà àbúrò ọkọ ló wọlé ẹ̀mí wọn ní tètè lásí pé nǹkan kan ń ṣẹlẹ̀ lábúrú wọ́n máa gbà ṣèbí àbúrò ọkọ ẹ̀lú eléyìí náà aburú tún ṣẹlẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọkùnrin náà tàgbéyàwó sílé àbúrò wa lọ́kùnrin tó ti bàlágà àwò pé ẹ ọfẹ́ ma sùn mo fẹ́ ma mójútó ní ọfẹ́ ma ti ọ̀dọ̀ mi gbabiṣẹ́ lọ ọfẹ́ ma ti ọ̀dọ̀ mi lọ́biṣẹ́ ọfẹ́ ma ti ọ̀dọ̀ mi lọ sí sùn ọmọ yìí ti bàlágà àwọn wa jáde lọ nígbà míì ní òun àkìyàwó wa nìkan ni ó wà nílé ẹlòmí subhanallah nínú yàrá kan ọkọ ìyàwó àwọn ọmọ àti àwọn àbúrò ọkọ tó ti bàlágà ó sì máa súnmú yàrá kan pẹ̀lú ọkọ àti ìyàwó kódà àwọn míì tún lè ní àwọn ọmọ míì tẹ́ pé àwọn nǹkan tí ó yẹ kí wọ́n rí wọ́n máa rí àìmọ̀yá burú tó ti ṣẹlẹ̀ látàrí ilé iná àwọn tí wọ́n lẹ́tọ̀ síra wọn tí wọ́n jẹ́ àjìnàbí síra wọn látàrí pé fámílì ni wá ẹ̀rẹ́ ní bọ̀dá mi ni ẹ̀rẹ́ ní àbúrò mi ni bẹ́ẹ̀ sì ni ọjọ́ tí ojúpá kú fún ìjọmọ́ torí pé bàbá ò sí nlé ìyá ò sí nlé oníkálùkù ti jáde lọ yóò wá kú àwọn méjèèjì àṣìtọ́ ni wọ́n bá wọn dájú nítorí pa àṣìṣí lẹ̀kùn lẹ̀kùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ló ti lóyún wọ́n ti lóyún látàrí ilé ẹlòmíì náà wọ́n ní ọmọ mi fẹ́ lọ ṣẹ̀dámù bí kan ó fẹ́ lọ bí kan ibi tó fẹ́ lọ ní ọ̀dọ̀ mọ̀lẹ́bí kan ni tó ní ọ̀dọ́kùnrin tó ti bàlágà bàbá ó jáde lé ìyẹ́ ó jáde lé àwọn ọ̀ṣẹ́ ẹ̀gbọ́n mi àbúrò mi padà bá àwọn ṣe jìnà àìmọye oyún ló ti jẹyọ látàrí ilé náà àbíyàwó náà tó ṣe pé òun ní àbúrò rẹ̀ lóbìnrin ó ń bá gbélé ọkọ rẹ̀ nígbà yóò wá bùkátà kóhun náà jáde àgàgà èyí tó ń ṣiṣẹ́ lọ ọkọ àti àbúrò ọkọ àti àbúrò ìyàwó lóbìnrin tó ti bàlágà ni wọ́n wà níjọmọ́ ọkọ ló wà wù pé ọmọ yìí náà kò sí láìfí ta bá ń ṣe nǹkan tá ń ṣe fẹ́gbọ́n ẹ̀kún náà subhanallah àìmọye ìṣẹ̀lẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ eléyìí ò bí kò ń ṣe pé yíya pa àṣẹ ànábì sallallahu alayhi wa sallam tàbí ya pa ànábì tí wọ́n bá ti gbọ́ ẹgbẹ́ àgbọ́yé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ma kọ̀ fún àwọn mọ̀lẹ́bí tó yẹ pé nílẹ̀ Yorùbá wa wò kákún ṣùgbọ́n àgbọ́yé ẹ̀sìn tó ẹ́ ah kí wá la fẹ́ ṣe ọmọ yìí ó ń láti kì ní solution gbọ́dọ̀ wà solution agbọ́dọ̀ provide solution nítorí pé táà bá provide solution aburú tí ó padà ti bẹ̀jọ àyàwó rí mashallah kò sí problem pẹ̀lú ẹ̀ àbúrò ní àwọn gbàgbọ́ yìí ànábì ò sọ pé àyàfi ẹni tó bá gbàgbọ́ yí ẹ̀sìn àyàfi ẹni ta bá tọ́sì rárá ìyàwó rẹ̀ lè tweet o lè tọ́sì ẹ pé à kò ń ṣe níwà pàlàpàlà ó sì lè rí bẹ́ẹ̀ lóòtọ́ ṣùgbọ́n ṣánàbì ti ní ká má ṣe ìwọ má ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ aburú tí ò fojú rí ló lè ṣẹlẹ̀ nítorí náà ó dọwọ́ wa kí a lò òfin ẹ̀sìn ní gbogbo àlámọ̀rí wa náà nítorí náà fún ó bèèrè lọ́wọ́ ànábì pé afàwọ̀ àìsàlham ṣe mọ̀lẹ́bí ọkọ̀ ń kọ́ ó ní ha alhamdu almawut ó ní mọ̀lẹ́bí ọkọ̀ gbọngbọn tó lè wà ní kálùwà pẹ̀lú obìnrin ní nínú àwọn mọ̀lẹ́bí ọkọ kò ju bàbá ọkọ lọ bàbá ọkọ nìkan ṣọ́ àti ọmọ ọkọ nígbà tó bá jẹ́ pé àwọn èèyàn gan alùsítà àwọn tí ọkàn balẹ̀ lé lórí ni wọ́n tí wọ́n ṣe alùwẹ́ táà ní pé ẹni máa ṣe méjì sí lágbájá Hmm. ó kọ̀ jẹ́ bàbá ọkọ ní ìwà àbàjẹ́ tí ẹgbọ́n ó ju àwọn tó wà lóòtẹ́lì lọ ọ̀yà ṣọ́yàwó yẹn lára kú oníwú bàbá bẹ́ẹ̀ ẹlòmíràn sì ní ó lè jẹ́ ọgbọ́n ó lè jẹ́ ọmọkọ àwọn wípé eléyìí títí ẹ ti kọjá àlà àtúṣọ wọn lára ṣùgbọ́n tó bá yẹ pé atmosphere àlè ẹ̀mí ìbalẹ̀ lólórí halwa náà láti nípìlẹ̀ náà kìí ṣe wọ̀ kí wọ́n ní halwa pẹ̀lú àwọn obìnrin ẹ̀ nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n délé ìwọ wọn ni ọmọ ọkọ àtàní àti bàbá ọkọ yàtọ̀ sí yẹn obìnrin ò gbọ́dọ̀ sílẹ̀kù fún ọkùnrin ìmí ìkó wọlé tọ̀run nígbà tó bá yẹ pé òun nìkan ló wà lé àyàfi tí wọ́n bá pín méjì yálà àwọn tó ń bọ̀ ní àbí ohun tó wà ní àwọn tán wà nílé tí wọ́n bá ti pín méjì pín mẹ́ta ní kálúwà ò sí mọ́ náà wà ní muslim an abizahir àánìbìnì wáhàbín قال سمعت الليث يقول الحمد أخو الزوج ó ní ah, tí ó mú sọ pé alhamdu akudauj ẹni tí wọ́n pín hamu òun náà ni ọmọ ìyá ọkọ ẹni wà máa aṣìbá àhú ní àkọwàríbí zauj ní àkọwàríbí zauj ó ní àti èyí tó bá tún jọ nínú àwọn mọ̀lẹ́bí ọkọ ibn al'ami ọmọ ọkọ ẹni ni wọ́n náà rí àti èyí tí ó tún jọ nítorí náà eléyìí ẹ̀kọ́ ní fún gbogbo àwa mùsùlùmí pátápátá kò sówó ní dọ̀rúrí ní dọ̀rúrí kò gbọ́dọ̀ gbé wá lúdà ọlọ́run a gbọ́dọ̀ gbìyànjú tí a jìnà sí mọ̀wádìí ẹ̀fẹ́sàn àwọn ààyè tí ó lè kó fìtínà bá wa nítorí pé ọlọ́wọ́ bá tó ṣòfin ó mọ àwọn ẹ̀dá ju ara wa lọ nítorí náà gbogbo kọ̀tọ́lọ̀ bá ní má débẹ̀ ọkàn mi balẹ̀ kò séwu ìrọ́lù pàtàrà rẹ̀ o má débẹ̀ náà ni a ẹni ní Masha Allah díẹ̀ ló kúkò di kun má débẹ̀ ọlọ́lọ́wọ́ bá wí الله أكبر الله